الحمد لله الحمد لله رب العالمين بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومن يهتدين إلينا صراط المستقيم إلينا صراط المستقيم إلينا صراط المستقيم adúgbò ọlọ́run alhamdulilá adáwọ̀ fún ọlọ́run alhamdulilá alhamdulilá ọ̀rẹ́ alàmì atọ́rọ̀ jẹ́ àtúnjẹ fún àníjúwa àti fún àwọn ará ilẹ̀ àwọn ọ̀hánbà àti gbogbo ẹgbẹ́ wá tẹ̀lé àníjúwa dáadáa abẹ́rẹ́ ọ̀rẹ́jọ́lá ọlọ́run kàrà náà máa inú wa. Ilé ọ̀gá ẹ̀dọ́ ẹ̀rẹ́ pé wọ́n máa bá. Ó náà pé kí ọlọ́run tẹ̀ ní ọkàn inú àwọn tó bá àìsẹ́nà wọ àdúgbò ẹ̀wọ̀n náà. Bí ọ̀gá ẹ̀wọ̀n àti àìsẹ́nà tẹ́lẹ̀ nígbà ìdílé yóò máa ti bẹ́ẹ̀ kí ẹ máa tẹnu mọ́ èyí tó ti, wá dá ìlú bẹ́ẹ̀ kí jẹ́ kí a máa gbọ́ ìtumọ̀ àdìsí ànábì kan yé ibi tí alágbègbè sọ pé gbogbo ọjọ́ oníwà ìgbẹ́nà ìlànà àbà àbẹ́mọ́lẹ́wọ̀ lọ tí wọ́n wá sí ìbára pé àlejò àǹdà pé ẹnìkan bẹ tí ó kọ́ ọ̀dà ìgbẹ́nà wọ́n á bí àní béèrè pé ta ní àwọn ọ̀dọ́ onídìrọ̀ náà ṣẹ̀ṣẹ̀ pé kò dúró lórí tí mo gbé wá kọ́lọ́ nìyẹn. yìí máa wò pé ta ni ẹni tí lọ́wọ́ á lé mbẹ̀ tí olùkú ní wá dúró lórí ojú ọ̀nà náà yà á. èyí tí wọ́n ń ṣẹlẹ̀ ní ìgbà ìgbé ká tó wọ bàbá tiẹ̀ mọ́tò ọ̀hún eléyìí tó wa gbogbo àwọn tí ń ṣe ìdíyàwó mímọ̀ sí ara wọn tí wọ́n kà á tí wọ́n a sì rò pé wọ́n kà á wọ́n kẹ̀ wọ́n ti kà á ní ẹ̀sùn lọ́wọ́ àwọn ọ̀lọ́ yìí ẹ̀yẹ́ tó ń gbógun ti ẹ̀sà náà bì í. agbára lọ́wọ́ o nígbà tí yàrá máa kéwú ẹ̀ nígbà tí yàrá súnmọ́ àwọn onímọ̀ nígbà tí yàrá Adua Adua Adua ni o kọ̀ ẹ̀jọ̀dá kó ka àwọn ẹni jẹ o tó agbogbo ẹ̀yin jọmọ́ lágbègbè tó ń jẹ́ ìgbẹ́ agbóhùn máa lọ máa bọ̀ lórí ẹ̀sìn rọ́ọ̀bà rẹ̀ lọ́yọ̀ọ́ ní àná àdàbí ni ìjókòó tẹ̀síìrì lánàá tí yàrá ń sọ̀rọ̀ lórí àwọn sọ̀hábà ìlú àdúrà ẹ̀yìn àìmáyé. tí bàbá wa àdáàmì lábẹ́ ìgbẹ́wọ́rọ́ àtẹ̀gà àti ìhùn wàdáyì ọlọ́run tó wà ní ìbàdàn. Ẹ̀rọ tó wà nílẹ̀ Yorùbá, àmà, ó tún wá tẹ́wàá fẹ́ ilẹ̀ dàda ọ̀pọ̀ nípa àwọn òkè òkè òkè òkè tó fi fẹ́. Àrẹ́gbà èyí tára akílé ọ̀rọ̀ bí i àwọn ọ̀gbọ́ ọ̀gbọ́ra ọlọ́mbà ní ìfẹ́ sọ́wọ́n tí a bá ń káyà lókè ní orí irú wọn ẹni tí ò bá mọ̀ yìí ìdí kan náà láńdà náà ṣé ọ̀rẹ́ èèyàn káyà lókè bá ń pẹ́ pé ọ̀rọ̀ oríṣi lọ́dọ̀ kò sí tí ò dára àmì ìwọ̀n abẹ́yẹ̀ èèyàn máa fi ara ọ̀rọ̀ kan gbọ́rọ̀ ní ìyé. Ntoma dáa ṣé kúlẹ̀ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ nínú ayé. Fìtínà dáhùn ni ṣebí àwọn olùmọ̀ ni wọ́n kú lórí ara wọn. Àwọn olùmọ̀ márùn-ún wọ́n ti kúlẹ̀ kan. Ilé ẹ̀ bá bá ní jọ́nà fi hà á múlára kò bàbá yìí. ọlọ́run tó bá bẹ̀rẹ̀ nínú ajé wípé kí ẹ̀mí máa kọ́ máa ro èèyàn tó lọ́n bá sàlẹ́sà ẹ̀mí ó ti kọ́ mọ́ wọn lára. yóò ti kọjá òye ẹ̀dá tó lu wọn yìí kú. èèyàn ti máa lé lẹ́sìn pa ọlọ́run ọ̀jẹ̀ pa lù wọ́n ọlọ́run ọ̀jẹ̀ pàlù wọn lọ́wọ́ pàlù wọn kí ló fẹ́ tà bẹ́ẹ̀. ìyẹn wà á lọ́rọ́ àdáwọn bẹ́ẹ̀. sọ̀rọ̀ àgbẹ̀ fẹ́ tà ń pẹ̀lú wáyé ṣé àkọ́kọ́ lọ́wọ́ ọ̀rẹ́ rà ni o kò wá ní àìbọ̀lé ẹni tí ó lè tí ó wúlò àìní pé èèyàn máa ń kú ẹ̀ẹ́pọ̀ ọgbà pé èèyàn máa ń kú ọ̀bà wá sì lè kú mi lójọ́ ta ń gbé ẹni wá wá ní ìkú ọmọ pẹ̀lú ẹ̀dá rẹ̀ kúrú lọ. Mo dáwà àkópa nígbà tó bí bá ti jọ yẹn láàárọ̀ ẹni. Àwọn abẹ ni o, kọ́ńtà ló wá ní o. Ẹnì kan bẹ́ẹ̀ bàjẹ́ yìí. Ọ̀dọ́ ni ọmọ kékeré ni tí àwọn ọmọ yóò bàbá ọmọ rẹ̀ náà ti náà wò òun náà ti dàgbà dàgbà wò àmọ́ ọmọ èké ni ábà pè é ọmọ kékeré náà ní kọ́lọ̀ ọba ní sọ. tọ́ba wa tàbá pàdé yíyí ẹran tó gbé yọ̀ ní ti máa ń pọnú fìlìfìlì tọ́ba wa yóò máa fọ ẹnu gbàdúrà máa gbé iyọ̀ yóò máa yóò gbòdú òkè. àmọ́ tí n bá gbọ́ pé nǹkan kan sí ipò ọ̀gbọ̀n yìí máa sọ fún sọ́nà lọ́wọ́ kìí dákun má pa ọmọ yìí o. má pa o ó fi sọ̀rọ̀ fún ìsìláàmù o. ọ̀pọ̀dé tọ́lọ́ fúnlẹ́kùn mímọ́ tó bá bá kìkì kọ́. bí nǹkan bá yẹ kéde pẹ́ẹ́ ibẹ̀ ti dán àwọn ilé tí ara àwọn èèyàn ìgbé àti ẹ̀gbọ́ àwọn tí a ń lọ́jọ́ orí ẹ̀ tí a máa ń tí a máa ń ewọ́ irú ti ẹ̀ yìí tó ní orí ẹ̀gbẹ́ ó ti bí àwọn àgbà ẹ̀dà tí wọ́n mú ọkọ̀ bí wọ́n ti jẹ́ ìkankan tẹ́lẹ̀ ẹ̀kún. ìmọ̀ àti ilé orí ẹ̀nìkan jẹ́ àwọn ìgbọ́n àwọn àti pé gbogbo tí ọlọ́run kó tó ń lákòókò yẹ tó má dà á lẹ̀ ẹ̀dá kò dáfẹ́ dáfẹ́ bọ́ wà ẹ̀. òun la kò kú tọ́lẹ̀ dà á lẹ̀ ọkọ̀ tánù. tí bàtà rẹ̀ sí ní bàtà ẹ̀sìn àwọn tí ó kọ̀ tiẹ̀ wọ́n á di bẹ́ẹ̀ lómi àti tí wọ́n fẹ́ fún rẹ̀ wọ́n á di wà pẹ̀lú ẹ̀ lómi wọ́n wá máa etí àwọn awò kọ̀mọ́tà rí. arákùnrin aláǹtà ìdí wá tẹ̀lé ìjùmọ̀ láńtẹ́kùnmọ̀ yìí wọ́n tẹ̀lé ìjùmọ̀ láńtẹ́kùnmọ̀ yìí. Àwọn ọmọ ọ̀tá ìdí wọ́n tẹ̀lé ìjùmọ̀ سهولة عليه وسنجد ما نحن عليه Àwọn tí ọlọ́run bá ti sọ gbogbo wọn, ló dàpọ̀ kó dára kó jọ ọ́. Léyìn òjé ṣe gbogbo ẹ̀, iléyìn náà bínú wọn. Iléyìn náà láti máa jẹ náà bí àgbọ̀yé bá yàtọ̀ síra wọn ní ọ̀sán wájọ̀ta ìyẹn ọ̀jẹ̀ kọ́ ọ̀sán wájọ̀ta àmọ́ ń bẹ̀ bí ọmọdé ọmọdé ọmọdé ọmọdé ni ìbáradọ̀dá mímọ̀ ìdájú pé wọn lọ́rọ̀ ìbáradọ̀dá pé mímọ̀ mímọ̀ bá ti dákúrà mímọ̀ dára ju ìdí wọn kó òdìdí nìyí yóò rí gan ọ̀pàdìjọ́lá wọ́n tó jọ wọn. láti wá pé irú àwọn tó jẹ́ pé ọlọ́run ò jẹ́ wọ́n gbàgbé àná yìí táà náà sì ní ilé ní ìgbàgbé lọ́la láéláé. ní àná ayé tó ń bá ní lára bàbá wa alhaji wa ibà àkìlélé. ní gbogbo alam ni wọ́n ni wọ́n bá bàjẹ́ lọ́rẹ̀. ìmẹ̀gbọ́ kan tẹ̀ máa ń pọ̀ sí nǹkan bá dọ̀ nìyà. gbogbo báyọ̀ ẹ̀ máa ń mú. Di fire ni, ṣé kì í bá wọ́n ti ṣe? Ogun bá Di fáyọ̀rà Di ìdè fáyọ̀rọ̀ àdúgbò ó lọ gidi ọjà dé ìgbà sínú èèyàn ló bẹ lọ́wọ́ kọ́lọ́ mọ́ gbà á máa lọ abẹ́lọ́ bàdìjọ́lá àbọ̀ ọlọ́run ìsọ ọlọ́run tó ní sọ tó máa ṣe fún ọ kó lára sí ìrọ̀lọ́ afọwọ́ sí mo wá ń gbàdúrà fún lánàá náà. Ulama telah menguani bumi lewa Allah kita dimilih. Timon surat gue orang tinggal lagi kita lana. Orang ibu gue gue dia ini gue gue. Timur dia apa suaranya? So orang so apa? Tidak berpada bebu dan menolong. Dua jam dengan mana berjalan berjalan. Orang jualan, orang be, dah awal pada kuasa. Tidak tidak tidak So, awak tu kalau bunyi ke dunia berada kan? Kalau bunyi berlalu, kalau bunyi berlalu, kalau bunyi berlalu àbáyọ̀ ọlọ́mọ láti láti mọ̀ wá yìí tẹ̀ ní òtò dáa sí mo lè sọ ìdààmú bẹ̀rẹ̀ fún àwọn náà ló yá pé àwọn ẹgbẹ́ àjọ tafsiri ayata ké yẹta oná láta bí ẹnbẹ lónìí ká tó bọ́ sínú àyà mi náà tafsiri ẹ zababu nuzul la kuma ka bismillahir rahmanir rahim sababu nuzul هناك قصة مشهورة بين الناس تروي سبب نزول هذه الآيات وردتها كتب التفسير لكنها لم تصح لدى المحدثين وهي ما أخرجه الطبراني وابن مردوي وابن أبي حاتم والبيهقي بالدلائل بسند ضعيفين عن أبي أمامة أن ثعلبة بن حافظ قال يا رسول الله أدعو الله أن يرزقني مالا قال ويك يا ثعلبة قليل تؤدي شكره خير من كثير لا تطيقه قال والله لئن آتاني الله مالا لأوتين كل ذي حق حقا فدعا له فاتخذ غنما فنما حتى ضاقت عليه أزقة المدينة فتناهى بها وكان يسير الصلاة ثم يخرج إليها ثم نمت حتى تعذرت عليه مراهي المدينة فتناهى بها فكان يشعر الجمعة ثم يخرج إليها ثم نمت فتناها بها فترك الجمعة والجماعة ثم أنزل الله على رسوله خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها فاستعمل فاستعمل على الصدقات رجلين وكتب لهما كتابا فاتيا طالبا فأقرأه كتاب رسول الله صلى الله عليه وسلم فقال انطلقا إلى الناس فإذا ضربتما فمر بي وفعلا فقال ما هذه ìlà òkúlù jìsìyà fàntọ́lìkọ̀ fàntọ́lọ́wọ́ wà mínú mẹ́rin àádọ́ lọ́wọ́ lẹ́yìn àtànà mi fọ́dì ìlà kọ́lì ìfìdìbùn tọ́ wọ́n ní ààrẹ àti lánàá àyẹ̀ta pé ọ̀bẹ lọ àwọn mùnàfíìkì tó fàdé ọ̀pọ̀lọ̀ pé tí ọlọ́run bá ti fóun lọ́lá ní ọ̀la rẹ̀ wọ́n máa ń yọ kàkà wọ́n máa fi bàrà wọ́n ti wà nínú àwọn ẹni rẹ̀ ọlọ́run akọ̀lọ́run bá ọ̀tà mu lẹ́yìn àwọn ọmọ ọ̀rẹ́ náà ọlọ́run á ní ìjókòó bẹ́ẹ̀ kọ́ bẹ̀sán tó ṣe yẹn ilé ọlọ́run bá fi nìbáàbò sínú ẹ̀mí wọn nìbáàbò tó ní kó títí ìpàdé ọlọ́run pẹ̀lú pé ọ̀sà tí ń bò mú sẹ ó tó pa ọ́. wọ́n á tẹ̀tọ́ wà wọ́n ní ìjà yìí ìtàn yẹ ó wà ó ó gbó parọ́ lọ́dọ̀ àwọn tẹ̀sí ọmọ àwọn tẹ̀sí tí ó gba ìtì náà wà. wọ́n lọ ọlọ́run gan gbogbo náà ń tẹ́lá lọ́wọ́ àtàtà ọ̀wá nílò àwọn tẹ́lá ìta. gbogbo tẹ́lá tẹ̀sí ló ń bẹ̀rẹ̀ sọ́tàn. àwọn lọ́dọ̀ àwọn oníyàgbé wọn lọ́dọ̀ ọ̀tà àwọn ìtàlẹ̀ ọ̀sẹ̀ nílẹ̀ bóòlù náà nìkan náà lọ òun náà ní tí tọ̀bàrà ní tó gbà wá àti ọmọ mọ́tàwọ́ yìí tó gbà wá. bákan náà àbí ákìrì àti bẹ́yà kì wọ́n gbà wá. ị yìí baya yìí bẹ́yà kì náà gbà wá iná sọ́ra ńlá yẹn. àmọ́ fífáànù rẹ̀ bọ̀ ó wà dọ̀rọ̀ yìí torí àtọ̀dọ̀ àbí àbí wọ́n rẹ̀ pé nǹkan jẹ́ tọ̀ yìí tí wọ́n ní ó jẹ́ tọ̀ yìí kọ̀ àkọ̀rí ńdàkọ̀ wù ní pé tí àdìsí yẹ sófin ẹ̀sìn ló gbé wá sófin ẹ̀sìn ló bá gbé wá àmì ìlú rárá àmọ́ tí bá tó sẹ́fẹ̀ẹ́ ìtàn ní eléyìí àákà ìròpé àákò máa ń bẹ̀. Ìbẹ́nu pé kì ẹni tó gbà wá ọkàn wa ọ̀gá ti gbé ẹnu àná ìlò ti bọ̀ sí. Bí irú ti àbí òmàmà ọkàn wa ọ̀gá sí. Ṣùgbọ́n ìlọ́rọ̀ dá. Òkúta ẹgbẹ́ òkú òkú ìrìn wa.

iná tí wọ́n fi jẹ́ sísẹ́ àdísì yìí làbẹ́ bọ́ yìí. àdébàtọ̀ pé wọ́n àkàyà fàdàbà à tí ó ń tí ọ̀wọ́ fàdàbà. kọ̀nílá ọkọ̀nílú tó sókèrè owó káyìrì kọ̀nílá tuhadifukahu khairu min kàfírí látùdíkú látùdíkú wọ́n ní díẹ̀ tí adájọ́gbé díẹ̀ tó ní ọgbẹ́ rẹ̀ tó lọ ń bẹ̀ lórí ẹ̀ ọkọ̀ ju ńlá tó ní lápá lórí ẹ̀ lọ. tẹ́tọ́ bá pọ̀ ó ní wọ́n ti yàn tẹ̀tọ́ ẹ̀ àwọn níyàwó àgbà ní ọ̀pá abé tí wọ́n ní owó náà kì nínú ní orú wọn tí ò sí àpẹẹrẹ ẹ̀mí tí wọ́n ti yẹ tí wọ́n ti bò lẹ́yìn tí àìsàn náà rí ó bẹ̀rẹ̀ sí ilé púpọ̀ owó òní ọwọ́ ẹ̀sẹ̀ náà. ti gbé àjọ lá lọ ilé kò jẹ́ fún yẹn ní tí nígbà tí wọ́n ti fọ àjẹ́ndà máa pé nítọ̀ rẹ̀ yóò gbé yóò tó fún un. ẹni tí àgbà rẹ̀ ọba ti gbé ìtọ́kọ̀ ọlọ́dọ̀ níbẹ̀ lọ fún un lọ́wọ́ àtúndẹ̀ láti ẹ̀ náà. tó ọwọ́ àbúrò àgbẹ̀ tí ọlọ́pàá ilé bọ́ wọn ń òun náà gbogbo ẹni bá dẹ́tọ̀ ọdún kan ọ̀hún ọ̀hún tọ̀ àdìgbàdàgbà pé ọlọ́run bá fún lálábàdéwó yàrá gbọ́dọ̀ ní dáadáa ní ìsìn nígbà tí yóò lòwó kí lọ́ ṣáájú àdúrà wọ́n ṣàdúrà yẹn pé tí àdúrà bá gbà fún yàn kò sí bí ò lè lówó fún yàn kò sí. Bí nǹkan ìpìlẹ̀ kó kéré lórí lọ, tí àdúrà bá gbà fẹ́ ni bí bá ń ṣe yóò yàtọ̀ fún bá ń ṣe Owó ẹ̀rọ ní ìpọ̀ ni pé kò sí gbé ka ní ṣe ń tẹ́lẹ̀. Ìgbésẹ̀ láyé. Iná ìjọba lọ́dún jó owó. Nígbà tí a ti ń dé tí bùkátà ti máa tán. Nígbà tó máa ń dò sí ìdáni tí ò sì máa jẹ́ tó fi kàkà. Kódà ń dẹ́ tó tó tó yóò hùn. àwọn náà ní omi táàlù ní ti bọ́ọ̀lù ẹ̀rọ kan láti ilẹ̀ láti pàmílì wa lẹ́gbẹ́ ẹ̀yìn ẹ̀rọ láti ń pa ẹ̀wọ̀ kí bí ẹ̀rọ títí ibi ẹ̀rọ tó bàjẹ́ nínú ilé kọ́kà máa ká ẹ̀yẹ gbígbà wá láti bẹ̀ sílẹ̀ tó má lóṣù tó tó tó tó lẹ̀ bẹ́ẹ̀ náà ni a sì fi ọ̀rọ̀ ẹ̀ ti bẹ́ẹ̀ dà ọlọ́run àti ó yá sì kìí bùkátà rẹ̀ ò ní pọ̀ tí kọ́ máa ná áàtì nǹkan yóò bá dí náà bí yóò máa ná sí púpọ̀ yóò bá dí yóò bá sí náà sí lè máa wá púpọ̀ yóò sì pọ̀. bọ́kẹ́ tí máa yóò fi rọrùn òpó nǹkan pẹ́sà. lábẹ́ kó máa wọ́n láti dúró wá èyí fòrò wá ẹ̀ẹ́dì lọ́wọ́ wá ẹ̀ẹ́dì ká fòrò wá ẹ̀ẹ́dì kọ́ òkú wẹ̀ nípò kọ́dá bí five hundred thousand rẹ̀ pẹ̀lú bó ti tó kò àti ní ná kọ́bọ̀ yóò kó gbà tó tí ó lò fún mi lọ́wọ́ lọ. mẹ́ta jọ́dọ̀ pé à nígbà tí ní ìnáwó yìí o ìgbà ìdáka yìí o ẹ̀rọ ní ti dá lẹ́yìn ìnáwó yìí. àdúrà ti kọ́kọ́ bá dúkú yà lọ́wọ́ ìgbà bá lè gbà á. Ìṣe ni ó ti lẹ́fẹ́ bẹ́ẹ̀. Àbẹ́nàwà ìjọba. Ìbárakà sínú ọ̀fẹ́ wa. Ìṣe máa ń lé wa nínú owó wa. Wọ́lá àná rẹ̀ wọ́lá kúrò ní gbogbo ẹ̀. Wọ́n ní lẹ́bàá fún un. ní bá lọ fi ẹ̀rà ń lọ fi gánàmà ẹ̀ẹ́dẹ́ máa ń gánàmà ní lọ́wọ́ gbogbo hàn rẹ̀ ló ti kó sínú àgbo wà bẹ́ẹ̀ ewúrẹ́ wà bẹ́ẹ̀ ìwé wà bẹ́ẹ̀ lábẹ́ ìwúrà bá ń ti ńlá ìran lè lọ. fanamasi ni a bá dàgbà fanamasi ni a bá dàgbà. ẹ̀yìn tí ọ̀rọ̀ rẹ̀ kẹ́yìn nǹkan rẹ̀ ó máa dàgbà yàtọ̀. bí ọ̀rẹ́ bá ní mẹ́rin yàgò tó kú bẹ́ẹ̀. bí ọ̀rọ̀ máa pọ̀ ọ̀rọ̀ máa pọ̀ ọ̀rọ̀ máa pọ̀. Àtàdọ́ ọtí àlẹ́ yìí, àkàtúntì Màdínà gbogbo bíi kí a máa kó ẹra sí lẹ́yìn ìlú lẹ́yìn ìlú lẹ́yìn ìlú lọ́ba kún oko títí okun oko lọ okun oko títí okun lọ́pàá. pátánà ha àánú. lọ́ba tẹni tí ò lè lọ́ba tẹni tí ò lè gbé màdínà máa ń gba tó màdínà ọ̀pá títí àrẹ̀ wá ó di ẹ̀yìn ìlú tẹ́fẹ́tẹ́fẹ́ ní gbogbo gbogbo gbogbo fẹ́. ọ̀kan ní ṣílá lè sọ náà wàtánà yẹ̀sẹ̀ádù sọ̀láàtà yóò tilẹ̀ wá kí mu jàmá. Mà yẹ kúrò ju ilé yìí. Má kí mu dán ètò lọ síbẹ̀. Súnmọ̀ náà má ló bí bí àwọn nǹkan ń pọ̀ sí. Àgbàgbà dárò ti alẹ́ yìí mọ̀rọ̀ ìlú Màdínà. Lọ́wọ́ wá jẹ́ pé gbogbo iṣẹ́ máa gẹ́ra sí Màdínà ọ̀bẹ ẹran rẹ̀ má gbogbo ẹ̀ ló kó ó kò láàrin ìlú ọgbẹ́ ìlú ẹ̀yìn náà ló dé ní o òun náà tó kọ́ àwọn tó fà á ọwọ́ àti ibi tí ó lọ tẹ̀lú gẹ́gẹ́ fún rẹ̀. Bàtánà yẹ̀fẹ́ àlùjúmọ́ à, jímọ̀ nìkan ní ilé wá. Ó ti dènà kọ́lọ́ ibi tí àwọn dúkìá wà kọ́ wá fẹ́ àdúrà kó tó lọ padà bọ́ọ̀mù kó tó láìlà kó tó wá láìlà iye tó ti dènà ọlọ́run bọ́ dájú ọgbà tiẹ̀ lọ wa má dà wà lọ́la èyí tó ọba dá wà lọ́la yóò bá tiẹ̀ lọ wa olóòjọ́ ọ̀rẹ́ òyìn ọ̀rọ̀ ìwọ́rọ̀ mẹ́fọ́n yẹ́n wá gbé káwọn ìgbé ẹ̀ wo lójú lọ́la ní ọ̀pá máa gbogbo ẹni pẹ́ẹ́pẹ́ ìdí tọ́lọ́ọ̀ ló wà tẹ́lẹ̀ kó gbọ́ òjò ìjẹ̀kọ́ ṣé ọlọ́run jẹ̀bi pẹ̀lú kó ní káfẹ̀ sí lọ́jẹ̀ sí i. àwọn ọjà pè lára yẹra lára yìí lọ yìí gbò bẹ́ẹ̀. ẹ máa ń fi ọ̀rọ̀ tó bá nìkan ẹ̀ka lọ́bẹ̀ ní dé ọ̀gá níbi ọ̀gá yóò rún padà sí ìgbà tó nínú ọ̀gá ní kí ní bá tó ń pọ̀ sí i ní bá ń pọ̀ sí i. fataraka juma juma náà lọ́dún juma wọ́n jama jama náà lọ́dún lórí wa mú. wọ́n ní ayé ìbá sọ̀ka yìí pé husmin abuwali yìí ń sadakọ̀ tutọ́ ẹ̀rọ wọn sàkéyì bíà wàá gbà nínú owó wọn owó tó bá gbà yóò lè mọ́ wọn yóò lè mọ́ wọn ẹsẹ̀ tí bẹ́ẹ̀ àti yóò lè mọ́ yẹ ni pé kí ọlọ́run máa ń fún yẹn láàbì yìí kò sí bẹ́ẹ̀ ti lè tọ́ ó lè dàbí ó lè dàbí táyíkà máa ń bá àwọn táyíkà jọ wò ìyá rẹ̀ ọkọ rẹ̀ ti bẹ́ẹ̀ kò ní kò ní lè tẹ̀ kò fọ́ sínú. Bí wọ́n ti ń ga sínú ayé ní ìpàdé ẹ̀ máa tó kọ̀ mí ní. Máa tó wáyé ìsìn, orí pé wá tó wáyé àwọn òbí rẹ̀ àjọwò àwọn olè ẹ̀yẹ àbẹ́ẹ̀kọ́ ẹ̀yà máa tún òkè lọ́nà ìsìn táwọn lòkè. Nǹkan àti kétékété ní àti pé yọ̀ọ̀ péjì kẹ́ẹ̀bì kẹ́ẹ̀bì táà ní ìmọ̀ra ẹ bá wọ bẹ́ẹ̀ yóò ti gbọ́ dáàbò yìí bí wọ́n wọ bẹ́ẹ̀ wọ́n á jókòó lẹ́gbẹ̀ẹ́ ẹgbẹ́ òun plẹ́ẹ̀nì gbogbo rẹ̀ ẹ̀ wà wò ẹ̀ tó wò ẹ̀ rà wà ẹ̀ bá mi lẹ̀ ẹ̀. lọ́wọ́ ẹ̀ tó gbéra lẹ̀ lẹ́ẹ̀ máa wo tí bẹ́ẹ̀ lẹ̀ yóò máa kéré sí kéré sí i tí o ti di ilé tó ga ju dàbí pé wọ́n da abọ́ nílẹ̀ abọ́ wọn dàbí lẹ̀ láì ké dàbẹ́ tí o ti di dẹ́sẹ̀ kẹsẹ̀ ní mọ́ rárá. Bíbílẹ̀ bá balance tán lókè, tẹ bá yọjú wo ìsàlẹ̀, bá a fẹ́ wo sánmà yìí lẹ́gbọ̀n sánmà ìsàlẹ̀ yìí náà. Ìwòdà wo sánmà lókè yìí kúrúkú ọjọ́ ní omi ní kúrúkú orí. Ẹ máa kọ́ lẹ́yìn ìdí ẹ̀ tààrà àgbà máa wò sálẹ̀ ẹ lè máa wò sẹ́wọ̀n gàgbà lókè. Bí wàá ní ga nínú ayé náà ní ìgbà rẹ̀ wà lọ́kùn mi ní. Táyà gbà ọba tó ìyàwó rẹ̀ ju olóró dáríkà wọ́n jọ jíra ọ̀rọ̀ ni wọ́n jọ ṣe ni wọ́n jọ sílẹ̀ ni wọ́n jọ ṣe dá tàwo ẹgbẹ́ kí ipò dé kíkò dé tí wọ́n ń kọ́pílẹ̀ fún àwọn ìyàwó aráàlú mi nígbà mi pé ẹ̀ẹ́dàpọ̀ ẹ̀ bá ń lọ fún àwọn dáàbì ìgbà ẹ̀fà òṣòro tí ń pò yí bẹ́ẹ̀ ó bá sọ fún wa pé èyí tí mo dé àwọn rẹ̀ gara ti ní ìlú lẹ́kọ̀ọ́ fún kan lẹ́yìn ẹ̀rọ tó sọ̀rọ̀ wá lẹ́yìn ìlú rẹ̀ ọ̀sá yìí ní kẹ̀kẹ́ ọ̀rọ̀ ní ní ìlú rẹ̀ kí ọ̀dọ̀ mi gbá ẹ̀ lọ́dọ̀ àwọn tí máa ń ta ilé ní orílẹ̀ sí ẹ bí àbá mi máa ń ìdílé èèyàn ọ̀gá ta ẹ̀ka náà kò wọ́n ti máa ń lọ nìkan wọ́n lọ fún pé òun tẹ́gbà ni wọ́n ti bú òkú lẹ́rù ní o wọ́n lè fi bú òkú àwọn mẹ́rin tí ẹrù kan nù wọn jíjẹ́ ìgbó ló bẹ̀rẹ̀ yẹ àwọn ìyàwó nílẹ̀ wọ́n kó lẹ̀ ní àwọn ọ̀rọ̀ ayé lónìí pé kó mú ká bẹ̀ wọ́n kó bọ́tò wọn lẹ̀ wọ́n kó gbé ká wọn lẹ̀ pé ìgbàdùn mọ́bẹ̀ láti yìí bẹ́ẹ̀ ni lọ́ọ̀kà ìgbà rẹ̀ ń gbé jẹ́ iná lẹ́yìn lélẹ́yìn wọ́n tẹ̀wọ́ rẹ̀ pọ̀. nílẹ̀ nìka tó dépò ẹ̀ẹ́dì tó ti kẹta ẹgbẹ́ ìgbà kan bẹ́ẹ̀ gbà ẹ̀. ìgbà wọ́n ti jọ ń sìn náà wọ́n ti ṣe kíníkà owó kìí tó ní ọ̀pẹ̀ ẹ̀dẹ̀ wọ́n lọ́wọ́ ṣe àwọn ìdájá àgbà ẹgbẹ́ ìpínlẹ̀ èyí tó bẹ́ tó lórí àwọn ojú ẹ̀ máa kò lè rí ní orí mímọ́ ọmọ ìyàtọ̀ tí ó ní ní wọ́n dára wa àtẹ́tẹ́tẹ́ bá ní màá fẹ́ẹ́ a ah! ọ̀rọ̀ rẹ̀ ẹwọ́n bẹ̀rẹ̀ yà tí máa fẹ́ lọ́rẹ̀ àjò wọ́n ti kọ́ àti máa mú gàdé àwọn ìyàwó ni. Jọ̀bẹ́yà. Nǹkan bá yẹ̀ pé bọ́lá ti dé ó lè ṣe bí dájà mọ́. Mo fẹ́ sọ fún yín, ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ tàbí fún àwọn oúnjẹ ìbáwọ̀ àkọ́kọ́ wọ́n wá àwọn adé mà. Máa bẹ lọ́wọ́ táà ń sọ ọlọ́run táà ń ṣe àmìlà tí àjá bá ń gbà fún bàbá rẹ̀ ṣe yìí. Ohun kí ẹlọ́run bàbá débi pé kọ́ òkú wá wa kí ẹ máa yẹ ẹ̀rẹ́ tí ó lè yóò wòrí lẹ̀ ẹ̀rẹ́ mọ́. Àwọn tí wọ́n máa tẹ̀lé yóò máa sì tọ́gbọ́n máa máa kádàrá rẹ̀ máa wá ibi ọ̀kadà rẹ̀ máa ní ibi tí a gbé ń tàgbà pọ̀ yìí tí ọ̀rá kí ìdára tọ́lá dé kọ́ ọ̀bà yìí pé rárá o tèmi nìyẹn ẹ máa pé kọ̀ọ̀bá tó mú ọmọ bá tiẹ̀ lọ máa lọ lábẹ́ òdòdó ebi lọ́jọ́ àdìdá tàbí mò ní yóò di kàyọ́ àdìdá. Adúlọ̀ ló la ní ẹ̀rọ ìgbàlọ́gbọ́ yíyà àbọ̀dọ̀ wọn kàrí kọjá ẹ̀yìn àbádà tó wọ́n àbádà tó ní wọn pa ni òun ìdáná ọ̀dọ́ wọn pa. Àbá àwọn rẹ̀. Àwọn àbá ń lọ ní à. Kàrímà ìgbàgbé ẹgbẹ́ tí ò sí ìgbèyẹ ńlá ní máa ń lè kó tẹ̀lé àwọn tí máa ń padà dá máa tó àdá ó tún ní ní ńlá tán yóò tún gbé kàdá ńlá rẹ̀ wá kí tó yẹ kó gbé wá yóò kó tẹ̀ sí àwọn ní ìjọba bí ọ̀rọ̀ àpò ọlọ́run lẹ́yìn àpáti lè kan. wọ́n lè tẹ́lẹ̀ wọn kó wọn náà gbé wọn lẹ́bi yá yóò yóò tó fi gàdá tó bá pín àti ìrọ̀lá tọ́lọ̀ ọ̀rọ̀ tá a sọ yìí lórí ipò yá rẹ̀ níjọ́ ọdún orí ti ọdún orí ti àwòrán àbẹ̀wò orí ti ilé yá dánidáni tí wọ́n máa ń fi bẹ́ẹ̀ kó fi gbogbo àwọn ẹ̀sẹ̀ tí ẹni bá dá ọ̀wá ọ̀rọ̀ kájọ rẹ̀ ọ̀pọ̀ṣẹ̀ sẹ́ńtà àrùn owó yẹ̀dí náà yóò wá mẹ́ẹ̀ẹ̀sẹ̀ kú lára ẹ̀. ṣùgbọ́n àwọn kankan bẹ̀rẹ̀ pé àti ìdíbẹ̀ ni òun wá débẹ̀ tẹ̀kọ̀ tẹ́bẹ̀ lè di pẹ̀lú yìí. dábàá ti kúra fún ọ lónìí pé ọ̀rọ̀ àdúgbò yẹn ó bẹ̀rẹ̀ jẹ́fẹ̀ẹ́ lọ́ra ọ̀rọ̀ àdìdé bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àdìdé kò rẹ̀ ṣé bàtẹ́ ìwọ̀rọ̀ ní jáma wọ̀rọ̀ dá ní ìgbìnkà bákejì ẹ̀rọ rẹ̀ yìí ìyàwó jẹ́ ti bẹ̀rẹ̀ ní ẹ̀dá wọ́n ti ní á ti gbákejì lẹ́sí ẹ̀yẹ sẹ́ẹ̀yọ àtẹ́bìrì rẹ̀ sẹ́ẹ̀yọ ọ̀rọ̀. dẹ́bìtì ọmọ dẹ́bìtì ọmọ dẹ́bìtì. onídàájọ́ báyìí wà lọ́dọ̀ lórí nígbà pé ẹbí wà ọ̀gá wọ́n lè sọ̀rọ̀ nílé tó kọjú wọ́n lè gbà ẹ̀ ọjọ́ ọjọ́ ìdíkò. ìbá ń pè ọ̀rọ̀ ọ̀gá nígbà tó rẹ̀ yìí pé ẹ̀dá ẹnu ọ̀fẹ́ bọ́ọ̀ ṣe wà lórí àwọn wà ní ọ̀rọ̀ àdúgbò yìí láyé máa mú òdòdó ẹ̀. Wọ́n á rẹ̀ sí àmọ́lé ni. Àti máa máa jẹ́ lórí ojú ìyá àti olùbálẹ̀ fún mi. Omi olómi. Ó ti dàjọ́ lò. Àti kẹ́kẹ́ lè ní. Àti ààrẹ náà ló kalẹ̀ yìí. Ní mẹ́sì ìjọba ẹni tó dòwó pẹ̀lú rẹ̀ obìnrin ni. Wọ́n mọ̀ láti lẹ́sìn bẹ̀rẹ̀ ẹ lọ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀. òun náà lájà sí ẹ̀ tọ́jú lájà sí ẹ̀. àmọ́ àwọn ojúṣe tó wá ń ṣe yẹ tàtà ni o tàrà ni o gbogbo àwọn ẹ̀sẹ̀ tó ń yàn ọ̀rọ̀ láti lẹ́gbẹ́ àdámọ́ ni túnà yé ni túnà tọ̀wéyà yìí ni àwọn ẹ̀rọ wa máa máa máa fẹ́ máa máa tó pé táríkà ò ní máa ń tiẹ̀ kò lè ní yọ owó ẹ̀fẹ̀ yẹn máta méjì náà ni owó ẹ̀fẹ̀ ẹ̀fẹ̀ yẹn fáàlì olóògùn lábára tó fi máa ẹ̀fẹ̀ kó padà ọ̀ọ́lọ́ àti ọ̀dà yóò lè ra yóò lè yóò lè ṣàkọ́. Tí máa ń bọ́ ọmọdé mojú kò tó mẹ́rin nígbà tí ń bẹ́ẹ̀ náà lù rẹ̀. Báyọ̀ yóò máa dájú ọlọ́run àbú ọmọ orí wọn gbogbo tó kòtò lórí ẹni mọ́tò bá ẹ dákọ̀ kí àwọn bàbá ń lọ jáde tí wọ́n tún kọ́ bàrẹ̀ nù. kí ni wọ́n lé tíkẹ́ẹ̀tì àti ní àtúndé lọ́wọ́ bọ̀dé bá àtàlẹ́ yìí lọ́wọ́ àwọn tó kò báyìí omi nǹkan bí omi nǹkan bí àárín òkè ni wọ́n ti tíkẹ́ẹ̀tì wọn sí. kò lè parọ́ jókòó. tí

owó rẹ̀ ti pọ̀ lọ rárá. a máa pọ̀ òbí ẹgbẹ́ ọ̀gbọ́dá ẹwà àbújá ara ní mú adọ́dọ̀ rẹ̀ wọ́n bá ka lẹ́tà fún lẹ́tà pé lẹ́tà yìí ó látọ̀dọ̀ òbíjẹ́ ọlọ́run ti wá wọ́n ní agbàtàkà wa òun wa ó ní ká máa lọ ọ̀dọ̀ àwọn èèyàn yòókù lẹ́tà ìgbẹ́ra ọ̀rọ̀ yìí wọn yára ah, ẹ gbàgbé mi kú lọ nígbà bàbá mi dé àwọn òbí ìmọ̀ àti ìyanjú jẹ́ lọ́dọ̀ yíjá nàbà dé ó ti ní wọ́n lẹ́ ọkọ̀ tó lẹ́ka tó kà wọ́n tó kà ẹ máa gbọ́ kẹ máa wọ́n yìí wọ́n bá wọlé ó ní ṣe bí àwọn èèyàn tí ìbá ṣe lòdò ní ni a ní wọ́n máa san jíjíyà wàmà ábì ilá ọ̀tò lè jízíà ọmọ ya jízíà lè náà àdọ́gbọ́n mẹ́mà àdọ́gbọ́n bà lẹ́gbẹ̀ẹ́ náà ní lè yìí ibá rẹ̀sì wà yí ẹ̀sìn òdodo ní pàntọ́lùkọ́ ẹwẹ́ wọn lọ ẹ̀rọ lọ gbogbo ẹgbẹ́ ọ̀rọ̀ sáà ní kí tọ́wọ́ rẹ̀ bá ti ní ilé tí ń rògbò yọ èmi ọwọ́ apá rẹ̀ níbi tó gbé náà èyí lọ́nà náà tí ó pọ̀ lówó yẹn ni ó ti ọ̀rọ̀ bí yóò ti fi ní o yóò ti máa náà ni ó kọ àwọn ẹbí ìgbàgbé ọ́ sẹ́gbẹ́ wọn náà ni wọ́n máa wò lójú ẹbí ìdí ẹni yẹn. Thank you àwọn náà wà níbẹ̀ rẹ̀. mọ̀ wípé tọ́ọ̀rọ̀ ẹ̀fún alẹ́tọ̀ọ́ tí wọ́n bẹ̀ wàhálà òdì wọ́n ní láyà lọ́sọ̀rọ̀ rẹ̀ pé ń bẹ́ àwọn tó bá jẹ́ nǹkan lọ́hùn o tí ọlọ́run pé àjọ jẹ ẹ̀sán tí àwọn ìyàwó àjọ wọn ọlọ́run àjọ wọn yàwó sínú wọn nígbà tí mo mọ̀. Ìyá rẹ̀ tó lọ fún wa lérí ìgbọ̀ fún wa àmìnà. Ìyá rẹ̀ máa rí ìyá rẹ̀ máa nà. Bàbá mi náà tàn tí ó bàdọ̀ wá ní iṣẹ́ olóore. Àìmùná sábà. Àìmùná sábà. La tazalu li ayatul karimatu تتحدث عن المنافقين وتبدو وتفدع اسرارهم وتكشف اهوالهم للناس وبما انهم اقسام واصناف ذكرهم الله تعالى على التفسير فقال ومنهم الذين يؤذون النبي ومنهم man yalmizuka fi sadaqat wa minhum man yaqulu idhan li wala taftinni wa minhum man ahada Allah lan atana min fadlihi wa kùránì <clears throat> ọ̀yẹ́ gbogbo kí ń sọ yé ìran mùnábìrì sílẹ̀ ń tú àṣírí wọn gbogbo òṣè sí wọn ní fihàn níbi ń jẹ́ wàmílẹ́hún wàmílẹ́hún wàmílẹ́hún wàmílẹ́hún ìbẹ́ ọdún ti báyìí ìbẹ́ ọdún ti báyìí ní inú sọ́rọ̀ tábà tá n kà lọ́wọ́ yìí àyà sixty one ọlọ́run sọ pé ìpè wàmílẹ́hún àlẹ́dí nàìjíríà náà nìbíyà ìbẹ́ ọdún ọdún lábá ànábì ìrántí ọdún mọ̀nà yìí iṣẹ́ ọ̀nà yìí ti ìránkàdì ó tún dénú sọ́fà náà 58 ó tún ní wà mí ní wọn máa yẹ ní tìmúkà fi sàràkà níbi bí ó rán pín sàrà rán pín sàkà ni wọ́n ti máa yọ sí ọ tó máa ọ. bákan náà ó tún sún ogun tó bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ owó lè lọ mọ́jẹ̀ kí owó kó kú ìdán ìdínà mọ́jẹ̀ wọ́n wọ ìdínà tó bá ti rókè olómi ara wọn ìbalẹ̀ máa ó tún sọ̀rọ̀ náà nínú súra ìdínà láfẹ̀ náà ní forty nine ó tún wá sọ ìta nǹkan lọ́wọ́lọ́wọ́ yìí láyà seventy five ìpẹ́ wà mí ní ọmọ ní àhádọ́gbáha lẹ́yìn àtàyà ní fọ́bìlì yìí ó tún وحدونا يوم المعين يا عين نبي قالوا يا جاك كم بس so ẹjẹ́ kí gbogbo ata bá wà nítàlíkà yìí sí ìtàbẹ̀ lọ tó yẹ kó fún adọ́lá ká máa múra lè tọ́ ẹ fún wa ká máa yá ẹ̀dùn àwa náà wá fún lẹ́nìí tá a ń ṣe déédéé ń ń padà ká má jọ jọ wá lójú káwà pé orin fún wa káàdì máa náà orin fún wa wà láàyè yóò sì máa pọ̀ sí i lópin ìgbà tó lọ́wọ́ tí ó bá ìtàkùn yẹn tẹ́lẹ̀ bá ń ṣe gàgàgà tí ọ̀pọ̀ sí mọ́ kọ́kọ́rọ́ tún àníyàn rẹ̀ sí kò wà ní ẹ̀rọ dáadáa ni mọ́jọ̀kọ́ lọ́dún tí wọ́n wà pọ̀ sí i bí o bá tí wọ́n ké nù tíra tí wọ́n kà yìí wọ́n wọ́n ṣe ìṣáàtì wọn débẹ̀ dé àbí náwọ́náwó ìdégé ní o ìlú táwọn ìgbóbọ̀rọ̀bọ̀rọ̀ ló yà máa kọ̀ sí i. wọ́n ní oríṣi àwọn àtàyà ọ̀rọ̀ tí wọ́n ń yẹnu rẹ̀ pé náwọ́náwó ìlú náà wọ́n á ní àpéròjọ ọgbẹ́ láàrọ̀ mi. kẹ́ẹ̀ sáwọn ọgbẹ́ ìsìnkẹ́ fàáyà kọ́ lọ́wọ́ àpò ẹ̀rù bá. Yẹn tó bẹ̀rẹ̀ tó ná ká ìlú ilé. Akáfe ẹ̀fà ní àtọ́lọ́ náà. Nígbà tí ọlọ́run ti wà wáyé lánàá dáadáa sí láti fi ṣe àmì ipe ọlọ́run láti sí ọ̀sọ̀ wa di ọdún yìí. káà náà jẹ́ ìsàmì káà pò bí a wà ká fi ṣe níbẹ̀ gbogbo kálukú ẹ̀dẹ̀ wa. ọ̀pọ̀lọpọ̀ yìí sí ẹ̀ tìgboro wa tí ìdílé ìgbé ọ̀rọ̀ àpẹẹrẹ ìlú owó tẹ ẹ fi wọkọ̀ lánàá lé kí ìjọba fi wọkọ̀ wá. Àlẹ́ ẹ̀rọ ẹ̀dẹ́ tó bẹ́ẹ̀ láti dágbé ní ẹ̀dẹ́ ìjẹ́ ní lọ lọ́wọ́ tí ọlá ti gbé àyà dùn ní ẹwọ́n lọ ọ̀dọ́ bẹ́ẹ̀ tí wọ́n á nà wọn lọ́lẹ́yìn tó dáa wọn. ẹ̀rẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa lẹ́ẹ̀mí àràádù Àwọn tá a pé káàkiri àdùgbà ní ẹni lẹ́nu yìí, ẹni tó lẹ́ẹ̀mí yóò ju ẹ pé inú láti wá àwọn ẹgbẹ́ inú ilé wa láti wá lẹ́ẹ̀mí ẹ̀rì orin ní ìjọ́rò ìpò àdúgbò Bí ìbá ti lè tún níbi ìjọba ọ̀pọ̀ ọlọ́run ó tún Kò lẹ́ni tó wá tí ọba tí ọba ìwé. Nàìjíríà tààrà lágbàá. Wá bí Àwọn ẹ̀ tí ápá kẹta ń bẹ̀ wọ́n pè ní ẹran. Ṣé bí ẹwà ọ̀dùn wà lásán ibi ẹbí àwọn ẹrú ọlọ́run kan ní ìbẹ̀ lábẹ́ rẹ̀? Àbí òun bá ń gbé lábẹ́ rẹ̀ nù. Nínú ọ̀gá àwọn àwọn owó àgbàbẹ́ǹtì àgbàdá ara màálù ráìdì àpòméjì lẹ́tà àpòméjì. Kó tó kárí wa gan ìṣẹ́ṣe. Kárí ló ti gbà, kódà ọmọ ọmọ ilé ẹ̀kọ́ wà. Àwọn ọmọ Jọ́nù Jọ́nù dùkú wọ́n tó

bó bá láǹfààní síbi tó ẹ̀kọ́ náwó tó máa náà ká tó náà ọmọ Béyà bá ní lọ́jọ́ bá ṣe, jẹ́bẹ́ pọ̀ ṣe lè wọ́n wá sí mọ̀. Ẹ̀ẹ́ ìgbà máa ti ṣe nǹkan ló kọ́ rẹ̀. Wọ́n ṣe nǹkan tí ó kọ́ rẹ̀, ó rẹ̀ dé. Ẹ ti gbẹ́ òwèrè láwọn ẹ̀rọ tí lọ́wọ́ sí ẹ̀kúnnàwó wá o wọ́n ti jẹ́ ẹni o èyí ọ̀rọ̀ pọ̀ náà orí ọ̀rọ̀ kò àkókò àwọn kẹjẹ́ kó ní àkókò ẹ̀dẹ́ wọ́n ti nù wọ́n ti tí ọ̀rọ̀ àná yẹn ló gbà dáwọ́ òun. Àrùn nínú ìbàkìrì láàbà tọ́ọ̀rọ̀ lárúgbùrọ̀ bíbò kò lè rí. Wà Máa ní kẹ́sì ọdí ní Bábílì arákùnrin lọ́jà àwọn. Àwọn òṣìṣẹ́ ìbàmí náà sọ láwọ́wọ́rọ̀ ní gbogbo rẹ̀ rí. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn tí ń ṣe láti kí ẹ̀mí ẹ̀ lóògùn, ẹ̀bí àlè. Ọwọ́. Àgbọ́yé ọ̀rọ̀ ẹ̀já ń sọ lórí ní pé àwọn tó máa tó kò bá kúkú ẹ̀mí. Nígbà ní ẹ̀bí ara àwọn bẹ́ẹ̀ rẹ̀ kù. Ẹ̀bí àwa àwọn tí ẹ̀mí rẹ̀ kù torí pọ́ láhun láàpọ̀ lẹ́yìn yọ́ yà ní ìyá ni láti ìyá àìmáyé ìkúlà yẹn máa ìyá wọ̀n láì ọjọ́ òkú ẹ̀ náà ọ̀pá owó ní gbogbo ìwà ẹ̀ máa ń dá àwọn ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ìgbọ́nà àtẹ̀lẹ̀ ni pé ọjọ́ ọgbọ́n ẹgbẹ́ ìjà ọ̀gá bí oríkèèrè kí lọ ọjọ́ ọgbọ́ ìdájọ́ ọ̀gá bí oríkèèrè kí ni èyí tó bá tọ́ ọ́n lẹ́jọ́ ọ̀gbọ́ náà nìyẹn èyí á ti máa ń dá kọjá àti máa kó èyí náà wò ní èyí náà wò ní tí ó fẹ́lẹ̀ yóò tó bá àgbà lọ́yà yìí lọ́yà yóò tó bá àgbà olùdí àìsàn gbà mí olùdí àìsàn gbà mí àfẹ́. وآتوا كينا ما لديك ذرة القتل وآتوا كينا ما لديك ذرة القتل Máàrí ní kẹ́ fi hàn wá tó gùn lẹ́mìí nítorí àwọn rẹ̀. Ẹ tó fi hàn wá náà, ọ̀nà ẹ̀lẹ́gbẹ́ ọ̀rẹ́ ìdálọ́pọ̀ láyé ìwé ló yá ọ̀rẹ́ náà bá ti ní ẹjá ara ọ̀hún tẹ́lẹ̀ rẹ̀ gùn torí pé ọ̀nà owó torí pé máa taun dáadáa ẹ̀fẹ̀ kan lè rí bákan náà wá mú wà ẹ̀nà jẹ́ pé nítorí pé náwó pọ̀ tẹ̀lé ìròyìn wá gùn bí ọlọ́pàá ní akẹ́kọ̀ọ́ síbẹ̀ tọ́ wà ń bẹ̀ ní a fi ń pèsè owó tọ́ ìlò lọ́wọ́ kí nínú ara rẹ̀ òsì pa ọ́ lára bí ìgbé bọ́yá tó bá na yóò pẹ̀lẹ́ lára náà ẹ̀nà fọba tó ní tó àtó ní káwàá rò èyí rẹ̀ ẹ̀nà wà máa yóò fi kó sàáàtì fi jámù ìmáàlì mùkàpátà fàkiri ìbálẹ̀ sí ifá àlàlẹ́ fàkiri gbogbo ẹgbẹ́ ẹ̀yàn lórí kó lè wọ́n lè àsìkò tí wọ́n á ná wọ́ọ́ ọlọ́run bàbá ń di àwọn náà náà ọlọ́run ọ̀sẹ̀ ní fẹ́ẹ̀sì láti ẹ̀gbẹ̀rẹ̀ lówó kò sí ní fẹ́ẹ̀sì àti ẹ̀gbẹ̀rẹ̀ kápítà ọlọ́run ọdún ìmọ̀ ẹ̀gbẹ̀rẹ̀ ọ̀ ọmọ àbílẹ̀ pé ẹ̀yìn wọ lówó wọ́n ti ẹ̀yìn jẹ́ ìtumọ̀ ọlọ́run bá mi lẹ pé mọ́tì mi yóò padà ní mọ́tì mi ọ̀ padà ní kọ̀ọ̀kan dúkùn ní àárọ̀ kọ̀ọ̀kan dúkùn lọ́sàn ìrọ̀lẹ́ òògùn ìkímà rẹ̀ náà ni. títí bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ pé àárọ̀ kùtù nípa yáàrù yáàrù yáàrù yáàrù. ọ̀rẹ́ ọ̀sẹ̀ tẹ̀kì ibi ọ̀rọ̀ ọ̀dà ọ̀pọ̀ ọ̀pọ̀ ìtọ́nà ọkọ̀ ọmọ́rùn tó fara rẹ̀ bẹ̀yẹ. Àwọn ọmọ ìyá yẹn kìí tẹ́lú tẹ́lú bọ́lọ̀. Inú ẹbí yẹn, mẹ́bí, jàmá yẹn, jàmá yẹn, àwọn ọ̀rẹ́ wù. Àwọn ọ̀rẹ́ tí àwọn yẹn ti jẹ́ jẹ́ ti jẹ́ wù. Ọwọ́ bàbá àná kìí tẹ́lú pẹ̀lú pé wò lọ́n kí ló nà lọ akọni lé. Bẹ́ẹ̀ ni ìlẹ́kọ̀ọ́jà ń jí lẹ̀ rárá. Jínú lẹ́wọ̀n àti ọ̀sìn jẹ́ ń lé lẹ̀ wù. Tí wọ́n ń ọlọ́run fẹ́ fún wọn tẹ́lẹ̀ ó kẹfẹ́ rán wọn ní o ẹ tètè ṣe é kó tó rí pẹ́lú mi ò ṣe wọ́n fi mú ọ̀dà náà ẹ̀yìn àdúgbàkàwò àti gbogbo àti bàbá àtàkù wọ́n fẹ́ ti gẹ́gẹ́gẹ́ èèyàn mẹ́wàá ní ìgbẹ́ lábẹ́ ẹ̀kọ́ àwọn mẹ́wàá ní ìgbẹ́ lábẹ́ tí wọ́n ti fi nílẹ̀ èèyàn méjì mẹ́ta wọ́n ti gbà ní bùkátà àti àwọn méje ikú ti pé ẹ̀yà àpàrẹ̀ ìdìbò ẹ̀nà wà ní náà ní ìdìbò ìdìbò náà ní. Amẹ́ta àwọn ọmọ ọ̀rẹ́ tí ló kọ ara tí wọ́n nìkan, wọ́n ti ló kọ gbogbo ọ̀rẹ́wẹ̀ wà ní. Mọ́ndàlá mú àgbẹ̀tẹ̀ tó bá kù ẹ́ẹ́dẹ́ kò ní lóòótọ́ ni. Mọ́ndàlá rẹ̀. Ní wọ́n rẹ̀ fún àmẹ́ta tó dé òun lẹ́gbàá òun náà, tó gbé òun ní ní òun bà ní àdéhùn àmọ́ wọ́n dé pọ̀ dé ní wọ́n tó wọ́n fẹ́ ló di ẹ̀yẹ. kò ní yọ ẹ̀ yàrá kò ní yọ ẹ̀. ìmá fẹ́lẹ̀ nínú ẹgbẹ́ ẹgbẹ́ àwọn ìgbàgbọ́ wà wọ́n sì ní láàrín wọ́n sì ní tọ́jú ẹbí òun wà ní ní ọba ọ̀dà kọ́ máa ń bò bọ́ọ̀lù ní ìdájọ́ máa ń rí ta ní ìdájọ́ máa ń fẹ́ tàbí máa lọ́ńdọ̀ kò jẹ́ jẹ́ ìpele kò lè jẹ́ kò jẹ́ kò jẹ́ ìpè nọ́mbà ààrẹ nọ́mbà tí ọba ti mà kò ní yé yìí ní àwòrán ẹni ìyá náà ní gbogbo ara tó ń bó ti ti ní o wọ́n jẹ́ lọ́mọ yóò wá ṣe jẹ òun ní ṣe ní o ìwé ní o kéwòlókè ní o ìṣe ọwọ́ ní ṣe ní o lọ́ọ̀gá ìgbé lọ́ọ̀ ó yẹ kí gbogbo àwọn àyà ìmọ̀ wà kí ló fi á yìí. ní òde mọ́tà mú ọ̀rọ̀ bá náà nígbà ìwé máa dọ́kì mílíkì mẹ́rin fún ìyá yóò àgbẹ̀rẹ̀ lọ lọ́gbà àwọn lólọ lólọ lólọ lólọ kúlẹ̀ rẹ̀ yóò àjẹ́ tí ó bò kọ́ lé jáde padà àwọn ìgbà máa gbọ́ lọ pé wọ́n máa pariwo lé yìí ó ti darí wọn darí wọn àbẹ̀rẹ̀ à ọ̀rẹ́ ma orí mọ̀mẹ́rin ni bàbá àwọn ọ̀bẹ̀ lẹ́yìn à ẹ̀rọ ní nàìjíríà ọ̀rẹ́ mi là ó bẹ́ẹ̀ bá mọ̀ ẹ̀ àwọn ọmọ náà ìfìyàn àwọn ọmọ náà ń pa Onímọ̀ tí ń pè ní ìjọba yìí níta wà lọ àjọ tó ní wọ́n wà pè ní kẹ̀kẹ́ wọ́n tó kọ ilé wọn mọ́ nǹkan. Nọmba wán ló mọ̀ pé nọmba wán. Nọmba wán ti ní kàdé, nọmba wán ti ní kàbíyà yìí, nọmba wán ti ní kàdé ni, ẹ̀jẹ̀ fi yọ, wọ́n ti lé mà. Ó wọlé lọ́rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ṣe ìtẹ́lẹ̀ èyí bí ayé lè ní sọ́yìn ẹ̀ dáàbì wọn ọlọ́mọ ẹni máa ń tẹ̀lé dáàbì àwọn olókòwò sọ̀rọ̀ ẹ̀fẹ̀ máa ń bá ẹni ìyá ọ. ó ti dàrẹ́ ẹ̀fẹ̀ dàrẹ́ ẹ̀fẹ̀ dàrẹ́ lábúgbà àwọn ní àbò lẹ́yìn lẹ́yìn ní ẹ̀ẹ́dọ́gbọ́ bẹ́ẹ̀ yẹ máa ta ọ. àwọn alágbájá o. ilé ìdáná abẹ́ ẹ̀kọ́ ní

èyí mú wọn. àwọn ti bẹ́ẹ̀ náà ọmọ tí ó bá bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀sùn náà bí lẹ́wọ̀n. bàbá wa àgbàdì bí ìgbà sọ fún wa sọ fún wa sọ fún wa nílé nínú ọmọ tí ó bá àgbàdì kọ́ kí ó kẹ́ ìbá délé. Máàkì tó wá dábàá ọ̀pọ̀lọpọ̀ àwọn àmọ́ máa ń jọ náà lọ́wọ́ náà wọ́n lọ ọwọ́ ọwọ́ ọwọ́ tí ó agbára jù wọ́n ilé náà wá jù wọ́n wọ́n fẹ́ wá jù wọ́n ṣùgbọ́n lẹ́yìn lẹ́yìn ọkọ̀ wá dé. ọlọ́run wa bàbá bàbá bàbá lọ́la ìwà ìtẹ̀tẹ̀ dáàbà gbà yìí wọn. wọ́n ní wọ́n rántí gbogbo ọmọ kí wọ́n fi wọ́n bàjẹ́ àwọn ọjọ́ kan wọ́n wá sí lọ́lọ́ wa. gbogbo àgbàlagbà yẹn wọ́n rántí ọmọ Mándélé làbá gbogbo yìí. Mo kò nílé lọ́wọ́. Èmi náà gbájì, àwọn ọ̀tọ̀ èmi náà. Mándélé rẹ̀ lágbàálẹ̀ látẹ̀ẹ́ tó lágbàálẹ̀. Jẹ́mù sí ní lágbàálẹ̀. Lọ́wọ́ ọkọ̀ gbogbo mọ́lẹ̀ yìí. Tọ́ọ̀ bá ti bẹ́ẹ̀ kó o sí lójú ọjọ́, àbáyìí, aláàjì, ẹ̀báyìí wọ́n á tiẹ̀ máa fẹ́. lọ́rùn lé ní lọ́mọ ṣàtúnṣe ńbẹ̀ pẹ̀lú lẹ́lẹ́gbẹ̀ tí lẹ́gbẹ̀ òṣè ńbẹ̀ máa máa fi jí ní yọjí ọmọ. ẹ máa fáwọn olóbìn ilé lówó. fáwọn olóbìn ilé lówó náà kò dé. àwọn àyà gbà. ẹ máa sanwó pọ̀. ó lọ́rọ̀ lé lọ́kọ̀ bẹ́ẹ̀ ó lọ́rọ̀ sí ní yọ́tán bẹ̀ bá.

ikú pọ̀ púpọ̀ fún ayé àmọ́wọ̀ fi owó rẹ̀ fi epo sí alẹ́nu padà sí alẹ́nu anáwọ̀ bọ̀ ọ̀tọ̀ ọlọ́ọ̀lọ́ fún kẹ́mi ìyọ̀dógò sí ọ̀rọ̀díjábẹ́ fi tẹ́bí máa fi ẹ̀mí àwọn ẹ̀mí àwọn èèyàn díẹ̀ díẹ̀ nìkejì yóò sọ fọ́nà fún ọ̀lọ́ láti ọ̀fẹ́ pa ìyẹn náà léyìí pé ọba ti bẹ̀rẹ̀ fọ́ ọkọ̀ ọ̀pá nínú ilé yìí òun lọ́wọ́ ẹni kọ́ wá kàńkọ́ kàńkọ́ ọ̀pá alágbájá o tuntun wọn ti pa wájá òun náà lọ pa òun gbèrò gbèrò tó mú kúkú ẹ̀rẹ́ máa pa òun tó kó máa lọ tó kí ìdílọ́wọ́ kò ní bá wọlé sí i lọ́wọ́ bẹ́ẹ̀ ẹ dákun ojúṣe fún láti ní kàn wá ẹ wọ́n ti máa rán adé kí rán adé sí máa fi tàkàlù fà pé ẹ̀ẹ́dàgbà ẹ̀ẹ́dà èyí ò dáadáa máa dà sí mi máa dà sí pé ẹjọ́ náà kí ló bẹ̀rẹ̀ wọ́n ní nǹkan báyìí pé olùdíje wọ́n bẹ̀rẹ̀ inú ìwọ́dà ọ̀ láti dá púpù mẹ́rin ẹ̀yẹ náà sọ́ra ìmọ̀ àwọn ìjọ ìjàmọ̀ bọ́ ìjàmọ̀ bọ́ lódodo ẹ̀sẹ̀ ló kọ gbogbo wa bọ̀ ìyàtà ìyàtà kápítà ìyà ìmọ̀ ọ̀hún ọ̀rọ̀ bá ti jẹ́rẹ́ náà fi fún mẹ́tò tí ó kí ló bá ti jọba ìjẹ yín ó kì í máa mọ̀ ọ̀hún kò máa fọ́ kọ́kọ́ máa fọ́n síbi lọ àárá rẹ̀ ẹ̀ tó wá bẹ́ sí ní òkú ọ̀nàkọ́nà wà lọ́wọ́ kò ní ìdíkà máa fẹ́ lọ́wọ́ yàtọ̀ ní ìjọ ní ti àwọn bàbá àgbà ló pèsè ní àwọn dókítọ̀ àwọn láti bí mẹ́jọ tí a wá jíṣẹ́ ìwọ máa tó fún wa wọn ò mú ìwé wọn ò mú ìwé orúkọ níṣìwà àwọn ní ó lè dé ìlọ wọn lẹ́yìn pé àkàdó àkùngbòǹgbò wọn pátá pátá owó ńlá ni ẹgbẹ́ wa owó ńlá ọkọ̀ máa tí ó tí ó yẹ kó dá tí ọ̀dá sí bá ó kù kò wọn àmú ọkọ̀ wá ní àǹgùlẹ̀ àwọ̀tá rárá wọ́n ní gbogbo ẹgbẹ́ ẹ̀kọ́ tó ní ẹrú tí máa bẹ́ẹ̀ sì jáde lè tó àjọ àràdá sí àdìsá fúlà náà bẹ́ẹ̀ fẹ́ gbogbo yín gbogbo yín ṣé ọlọ́wọ́ á máa tó dá sí àti bí wọ́n ti dá sí ibi tí àti yíyan ti ẹ̀rọ nìyẹn níbi tí ẹlòmíì ò ti dá sí nìyẹn lẹ́nìkan ti dá sí tààrà pẹ́pẹ́ tí ẹ̀ ló jẹ́ kó nọ́mbà ó kí ní nọ́mbà ó èmi ó tún wá dà sí lóbìbí ó tún wá dà sí lóbìbí. kọ̀ọ̀kan pé pàtó ìgbà papọ̀ lòun ní ṣe àdágbà tó ń wà ọdún wọn dà ee èwo ń dà bọ́lá ọ ti dè náà ọlọ́mọ bí náà wọn náà ní jẹ́ pé alápapọ̀ nìkan ni ó máa fi kíni o ni ó máa yóò ṣe nǹkan fún yóò lè láyé lọ́pọ̀ bí tó ti máa bẹ̀rẹ̀ ẹgbẹ́ ìlú láyé ọ̀rọ̀ àjọ kó o tó ṣe tá o ti lè jọ lára rẹ lára ya rẹ lára ọmọ rẹ lára fẹ rẹ lára tó ń bá sáà ní àgbọ̀dọ̀ ń dé. Ayà mi. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يلمزون المطوعين من المؤمنين في الصدقات والذين لا يجدون إلا جهدهم فيسخرون منهم سخر الله منهم ولهم عذاب عليم استغفر لهم أو لا تستغفر لهم إن تستغفر لهم سبعين مرة فلن يكفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين Akọ̀rí ayẹ̀ ni táàbí mọ̀láfíkín bí mọ̀mìnín wà á الله مغفرة له الله أكبر. طبعا المنافقين بالمؤمنين وعلموا لمغفرة لهم eléyìí ni bí àwọn mọ̀náàtìkì ṣe máa fi ẹnu ẹ̀gán ka àwọn mọ́mìnì nípa ààfẹ́ sàárà ní o ẹ̀sàkàlẹ̀ nǹkan àti pé mọ̀náàtìkì o kò sí àkójọ wọn mọ̀náàtìkì kàárà òkúrò rẹ̀ lọ́wọ́ الذين يلمزون المطوعين الذين يلمزون المطوعين من المؤمنين في الصدقات والذين لا يجدون إلا جهدهم ويسخرون منهم سخر الله منهم ولهم عذاب أليم ọlọ́ni àwọn bẹ́ẹ̀ bí wọ́n máa ń yọ èébú sí àwọn tí ń ṣètọ̀rẹ̀ àánú iná ọmọ rẹ̀ nìyí. bí ìsọ̀dàkọ̀ àwọn tí wọ́n yọ sàká àti àwọn tí wọ́n fi sàrà والذين لا يجدون إلا جهدهم Àti àwọn tẹ́lẹ̀ pé wọn ò rí ìkẹta ìwọ̀n tí wọ́n náà ni wọ́n ná, wọ́n tún máa fún ọ́n sí èyẹ. Bí a bá ti ní ńlá wọ́n fi ṣe yẹ̀yẹ́ pé ìjà níjọ́ ìyẹ̀fẹ̀ kọ́rọ́ nàmì ọ̀hún. Dábà tó wọ́n láwá, tí a bá náwó ńlá, Mùnáàbì kí ó fi àwọn yẹn fi yẹ̀yẹ́. Ọgbọ́n ọ̀gbọ́n ni. Ayé àgbà yìí máa ń dàbí ẹni pé ìdí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ni ayé àtòrí ẹ̀tọ́. Àbá, ìwọ́n máa ń gbọ́ báyìí. Ìjọ tí àwọn nìfà kò bá rẹ̀ dára wọn, a lè pé à má jẹ́ kó mẹ́rẹ̀ ọ̀gbọ̀ọ̀gbọ̀. Má jẹ́ dára wọn. Nìfà pèsè gàrí. Ìwà nìfà kù ní kọ́ ọ̀rẹ́ ní kí náwó ńlá ọ̀pá àkọ́kùnpẹ̀. Ìwà nìfà kù. Níbo ni ti ń rówó? Níbo ni ti ń rówó? Tí ẹ ti jẹ. Wọ́n á wà sí. Ó rántẹ pé ọ̀nà tí ń gbà arúgbó òkòkò clean iye orí máa làágùn kó máa ṣe wàhálà kó tó rí owó kọba nàbà kò yé wọ́n ni kò yé wọ́n ni bàbá adékọ́lá ń gbà yé wọn bẹ́ẹ̀ bá ń jẹ wọn lọ́nà kẹ́ni á wò tààkùn lára àwọn èèyàn tí bẹ́ẹ̀ bàtẹ̀ nẹ́ni ẹ̀wá o ẹ̀wá o adékọ́lá bẹ̀rẹ̀ ní màálù o ibi adìẹ ló ti bẹ̀rẹ̀ adìẹ ló kọ́ bẹ̀rẹ̀ sí pa ní yàrá. aláàjì wa kílé kẹ̀nà tí wọ́n ti wá àkókò alákàdá sí yẹ ní a sọ pé ní ní a sọ fún mi ní ìgbà tí ó dàrú pé àwọn jọ ń bẹ ní ìgbàgbà àtijọ́ àti ìkẹ́kẹ́ yẹn ni níbi ìjọba ìta jamalé jamalé àti ìyá ni máa kó kòkó pé bẹ́ẹ̀ ni bàbá wa ti bẹ̀rẹ̀ wọ́n ní tó bá ti ní owó ní àkàgbà àwọn ìyàgbé ẹni ìyà ọmọ ya ojú ó kàbí òun ẹni jẹ́ jẹ́ jẹ́ oúnjẹ òṣèlú tẹ̀ fún owó nìfi o ní àkàgbà rẹ̀ lórí ẹ̀ fún àkọ́bà wọ́n fún owó rẹ̀ jẹun náà. wọ́n máa wù pé aláwùjọ alẹ́. káàdùgbọ́n rẹ̀ yìí ló jẹ́ kó tó tẹ̀sán kó. kó tẹ̀ fẹ́. yóò fẹ́. bí bẹ́ẹ̀ lọ́wọ́ ti dé pé àtijọ́ sí ìdè bẹ́ẹ̀ ló ló jẹ ó kì àgbo. Báwo ti dé tó? Mo sọ fún ti fi iṣẹ́ ìtẹ́jọ́ ọ̀yà ara kíláṣẹ́ kíláṣẹ́ jẹ́ o. Bí sọ àgbègbè wọn, ilé ti bẹ̀rẹ̀ nìyẹn. Yóò ti ṣe ọmọ sẹ́nu. Ọwọ́ ajá fẹ́ dàgbà, máa wá di èkì, máa wà. Ọ̀sán bàbá yìí máa wà ká. Ibi ojú wájú mi bì fi ẹgbẹ́ náà bẹ̀rẹ̀. Ìmọ̀ ìdẹ́rùn àbí ààrẹ mú sí kọ́ ọdún wá tààrà rẹ̀. Ọdún ayé máa yọ ọ̀hún. Ń tọrọ kò dúdú lánàá rẹ̀. Lánàá tó dúdú lọ́dún tó tóbi gbogbo. Ibi tí ọ̀pọ̀ ẹ̀dá ọmọ àná wọn bọ́lá ti ṣe ń di ẹ̀sìn funfun padà ojú àárẹ̀ ti wọ̀rọ̀. Hmm. ẹni ọmọ yìí pé aláàmúlọ́lọ́gba bí ẹ bá gbanú ẹ tó máa ní òǹgbẹ́ níbẹ̀rẹ̀ ìgbésí ayé rẹ̀ tí ọlọ́mọ yọ dáadáa fún ọlọ́dún lọ́gbẹ́ rárá inú kọ́ ẹ̀kọ́ máa gbé lọ́rọ̀ tó bá ti ààrẹ tó bá fẹ́ gbé ìdánú ní lóṣù bá ti dé tó fẹ́ gba títọ̀ ẹjọ́ tó gbá tẹ̀lá àbá ti bá tẹ̀lá ní lórí pé yọ́tẹ̀ bá ti dé tó fẹ́ ju bẹ̀rẹ̀ lọ tó wù èdè bẹ̀rẹ̀ ní ìyàrá tó bá ti tẹ̀lé lọ òní ó gbà láti fi díndín òwò ọ̀rọ̀ ẹgbẹ́ ẹ̀fọ́ ẹ̀fọ́ bá ìlú ọ̀rọ̀ lọ rí láti mú ọ̀rẹ́ wọn ẹgbẹ́ orí ló bá ẹ̀rọ orí rí ẹ̀sán kí ni ó ìlú ọkùnrin yìí ọkọ̀ lòdò sí wàá lòdò sí kò ní lòdò sí ọkàn. ilé ìsanwó. òun lọ sí ẹni yẹn. ẹ ẹ́ tẹ̀sán pọ̀ pọ̀ ìjọba ń sọ̀rọ̀ òkúta àtẹ̀gbẹ́ ti dẹ́pọ̀ lọ́gbà ní èsì dé pé èyí ìlú ìlú kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ mọ̀rọ̀wọ̀rọ̀ yóò tẹ̀ mọ owó láàrin yẹn lẹ̀ wúlò pé wọ́n pápá pápá ọ̀pẹ̀ kaba lè wúlò ẹ má gbà lókè yẹn ní ọdún ní bẹ́ẹ̀ báyìí. ọmọ kọ́ ibi àgbo ọjà ọmọ lọ ní kọ̀ǹpútà. ní kọ̀ǹpútà má tó yà má. tí èsì ó sì máa tẹ̀sí lórí. yọra rẹ kó yọra rẹ kó lóko lọ wà yẹn tí sókè. ìrìnà kún bí ẹ ti láyé tó máa jà yí kọ̀. ẹ gbọ́dọ̀ náà. adé yín bẹ lọ́wọ́ yín lọ́wọ́ àdìjọ́lá ọlọ́run láyé wájú ọ̀dọ́ bọ́bọ́ ọ̀pọ̀lọpọ̀ àgbà lọ́dọ̀ rẹ̀ bóòlù tí wọ́n fi sọ́wọ́ lè sọ́wọ́ lè lè bọ̀. Ìwọ ní kàkà àtàbẹ̀ ọ̀gá àtàbẹ̀ ọ̀gá àwọn ọ̀gá òṣèlú lọ́dẹ̀ ìdílọ́dẹ̀ ẹ bá ti ń kẹwàá àtàjà mú ní. Ṣé ń fọ́ ọ̀nà létí? Ìdá kàkà kàkà kàkà. Ìrìnà tó ń dàgbọ́ ọgbọ́gbọ́ kó bẹ̀rẹ̀ ọdún lórí ní ọkàdàdà òtútùkà òtútùkà oòrùn tún mú owó lápò rẹ̀. Ibi ọ́ ń bí ọtọ́jú owó lé oúnjẹ ọjọ́gbọ́ ojúmọ́. Ọkọ̀kọ́ ní ọ̀gbìn ọ̀gbìn báyẹ̀ ọdún báyẹ̀ ọdún báyẹ̀ lọ́wọ́ ọkọ̀ owó sí ẹ̀ẹ́dẹ́gbọ́n owó. Ẹ̀ẹ́dẹ́gbọ́n owó lọ́sí ọ̀sán yà wà wà ọ̀rọ̀ ní mi rọjú wá ní ọdẹ yà máa ń là bò yà sí èkó rí yóò máa tọ́ra. àwọn ìkọ́ tó tó owó lọ rẹ̀ tó lọ́jọ́ rẹ̀ lè lè owó dà ọkọ̀ tó dínà. ọdún lọ lọ́wọ́ Àwọn tí wá máa fi bẹ́yẹ̀ àwọn láti jókòó wá máa yọ ogun wa. Ọ̀lẹ́bí dàdá yẹ jì lóòdà ilẹ̀ lóòdà oòrùn. Àwọn tí wò ní ìkẹ̀kẹ́ ní bí rí náà lọ, tí wọ́n ti wá ń náwà lọ. Wọ́n yẹ ti àpàrọ̀ oòrùn. Àwọn ìyàwó bí àwọn ìyàwó bí àwọn ìyàwó mo ti rọ́ọ̀tì fún mo fi fi lélẹ̀ ẹni kí mi lẹ̀ kíkẹ́ ẹ̀jẹ̀ tó ló kọ̀ ló kọ̀ ló délẹ̀ ìdáná kọ̀ ló délẹ̀ ìdáná láti kọ́ bá bẹ̀ ní. ẹ kàtà wá bá ilẹ̀ tó tó ti kọ́ torí náà lọ́ lọ gbó náà wá. ibi à ń kẹ́ ilé ti pẹ́ ta ṣe ló ti ẹ̀ lẹ́ẹ̀mẹ́tọ́ ń lọ. èyí ẹ̀ wá ti ní ojú ìtàn ọ̀rọ̀ ìwádìí lé ìfẹ́ ẹ̀tọ́ wọn kékeré ẹ̀tọ́ ní ilé ìgbòho láìní wá èwo ni káwọn ṣe. sàkìrọ̀ lọ́rùú mi ní ọlọ́run ní fún ara àwọn ọmọ wa fún wọn sí ẹgbẹ́. wọ́n làwọn àdáàbòrò ní àdìbò wọ́n làwọn àdáàbòrò ní àdìbò. ọlọ́run wa wọ́n ti bá pàǹdà yàtọ̀ ọ̀pọ̀lọ́ yóò tó fi ẹbí ní jáde náà. Gílódé tẹni ẹlẹ́ni ilẹ̀ lọ́sí èkó. Wọ́n ti mẹ́ni tí ó wọ́n ti mẹ́ni tí ó dá. Ṣé wọ́n kọ́ ìwọ ìwọ ansa nàlú ẹ̀wọ́ yìí? Tí a bá tí a bá tífò náà sáré sí. Ọ̀pọ̀ ìlẹ̀ ọ̀la ni mo gbó استغفر لهم أو لا تستغفر لهم إن تستغفر لهم سبعين مرة فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين والله لا يهدي القوم الفاسقين استغفر لهم ونبي أوديان tí a ń ṣe أو لا تستغفر لهم wákòóyè ìmú wa tó bá fẹ́ bó o jẹ́ pé o sì wákòóyè ìmú wa sáàmù ìgbé. ìtẹ̀sẹ̀ bísírí náà ó ń sọ̀tún iná máa ń rọ́ta ọ̀rùn. wọ́n bá wákòóyè ìmú wa nígbà ọlọ́run ni wọ́n kàwé jù wọn. Àwọn àgbàkejì wa sí àyà yìí pé ẹ̀rọ wọn ò ti ìbínú àbọ̀ nítorí ìfẹ́mẹ̀. Nítorí pé wọ́n ń fi àwọn tí ń ná owó lójú ọ̀nà ọlọ́run sílẹ̀. Àti kéèyàn lọ mú àwọn tó bá ń náwó lójú ọlọ́run lọ́ta ọlọ́run tó lójú ọ̀nà. Káàbùdá. Káàbùdá. ẹ bá náwó sọ̀nà lọ́wọ́ ó ti kú ọ̀ ní ara rẹ̀ ó ti ó ti ó ti ó ti ọlọ́rọ̀ ní náà sí bí lọ́rọ̀ òfin ní lọlẹ̀ ní náà sí bí òfin ní wó ní náà sí bí àwọn àléébù tí ọ̀dà òfin ní kẹtọ́lọ́ ní náà sí àbáyé ọlọ́run òbí ló gà gbọ́ ó ní kí àlejò máa wọ ẹlọ́rọ̀ máa lọ́dà wọn máa lọ́dà wọn gbó ọba àti fún ọdún dàdọ́ ọlọ́run ní ìjẹun. Síbẹ̀ ẹni ìwé á ní bá kù máa ń mú wa ẹgbẹ́ ìfọwọ́ wọn pé à tẹ̀lé òkè ọlọ́run bẹ́ẹ̀ bí nínú ẹni jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run bẹ́ẹ̀ náà ti nínú ẹni bẹ́ẹ̀ lọ kó máa dúró sí wọn. Kọ́ọ̀tù máa tún ọkùnrin náà wó. Kọ́ọ̀tù máa tún ọkùnrin náà wó. Alábẹ̀ẹ́bí ló bẹ̀rẹ̀. wọ́n pa àyàn wọ́n pa àyàn wọ́n àbẹ́ sínà wọ́n àbọ̀ wọ́n lè wọ́n kí ndị ibi ọmọ àbá lè wù ní fún bọ́ọ̀lù bí mẹ́lẹ̀ ọmọ àbá lè wù ní bọ́ọ̀lù. kọ́ ọ́n lè nínú súnmá kí tọ́lọ́ tó bá fi kí ni ó gbogbo àgbélẹ̀ kò dábàá wò. dáàmìkà بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين ọlọ́run bá ẹni máa rò wọ́pọ̀ jù nítorí ti fún wọn yẹn ẹni máa lọ pé àbọ̀yọ̀ pọ̀ jù ọlọ́run ẹjọ́ òun yọ fún yín o dárí kẹ̀bí ẹ̀ náà ń kábàá bóòlù ti lágbẹ̀yẹ ọ̀dọ̀ lọ́wọ́ bá wọn wọ̀ nítorí ọba àlè ó ti kọ́ ní kọ̀ọ̀dù jẹ́ ẹ̀ náà. Òwò náà tẹ̀lé òun ní kọ́nà máa alábòsí. Òwò owó ti nà máa káàkiri náà ṣe. Bí ìlú wọn sọ ní, ṣé àwọn bá ní náà? tí wọ́n bá ti ní kàdá lè lù fún wọn wọ́n máa bẹ̀rẹ̀ lórí ìdààmú lọ́wọ́ kọ́ńtà ni wọ́n bẹ̀rẹ̀. sọ ìdí orí náà dà èlò orí náà dà bíá bí báyìí ní ẹ̀gbọ́n bá dá ìwà ẹ̀ ọ́ àwọn ọba bẹ̀rẹ̀ náà pé ọlọ́run ni. èèyàn hmm. bá wọn lórí ọ̀rọ̀ tó ń sẹ́yìn lágbàáyé